lérò pé ẹ̀ ń gbádùn Ògo Ìgbàlà bó ṣe ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé lọ́lọ́kan òjọ̀kan mo sì lérò pé ẹ̀ ń kọ́gbọ́n ẹ̀ mú mi ọgbọ́n bẹ́ẹ̀ náà ṣe mú mi ọgbọ́n níbí báyìí mo sì wà nílé agodo pẹ̀lú ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ ìrere iṣẹ́ ẹ̀mí mímọ́ evangelist Ọmọlájà Ẹ̀gúnjọbí Israel. bẹ́ẹ̀ni ma. ibi tá a bá délé nǹkan ni pé ọ̀nà wo ni ọ̀dọ́ òní ṣe lè jẹun ọ̀la. Ah, ẹ ṣe ẹ rí àwọn ọ̀nà tí ọ̀dọ́ òní lè fi lè jẹ ohun ọ̀la àkọ́kọ́ ni pé yẹ ara rẹ wò hmm. tó o bá ti yẹ ara rẹ wò mọrú ènìyàn tí wọ́n gan fúnra lára rẹ jẹ́ ní báyìí báyìí àwa wò pé àwọn ọ̀nà wo ni nǹkan ìwà tí mò ń wù lọ́wọ́ yìí hmm. tí ó lè jẹ́ kí ohun mi ò ní kó di hmm. ọ̀rọ̀ ní ọ̀la ó lọ́la tó o bá ti wá yẹ ara rẹ ẹ jẹ́ ẹ bá mi wo ìwé kíróníkà kejì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 ìbá ṣe búburú. ìyẹn túmọ̀ sí pé gbogbo ohun tó o bá ń ṣe lónìí o máa o máa sọ nípa ẹ̀ tó bá di ọ̀la. Hmm. kọ́kọ́ yára rẹ wò òun lọ́nà àkọ́kọ́ ẹ̀kejì tó bá ti wá yára rẹ wò wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run láti lè jẹ́ kí ọjọ́ ọ̀la rẹ kó ní ìtumọ̀ sí ìwọ àwọn ẹbí rẹ àti gbogbo àwọn aládùúgbò rẹ pátá ìtọ́wádàbí rẹ̀ tó o bá ti wá rìn wàá wá máa rìn ní ọ̀nà ọlọ́run torí kò sí ẹni tó rìn ní ọ̀nà tirẹ̀. ká rìn ní kọ́dọ̀ rìn lọ́nà ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ náà á ní ẹ mọ̀ rìn lọ́nà ọlọ́run ṣé kàṣà máa lọ ṣọ́ọ̀ṣì yìí ṣáná ni. ẹ bíbélì sọ wípé olórin kan ló kọrin kan ó ní ìgbà ń bá rántí gbólóhùn yẹn o èmi ò ṣàánú fún ẹni tèmi ò ṣàánú fún èmi ò sì ṣojú rere mi fẹ́ni tèmi àfi fún èmi mo jáwọ́ pé ọkọ̀ jáde nínú orin yẹn mi ò sọ wípé ọlọ́run ò ní ṣàánú fáwọn ènìyàn hmm. àmọ́ jẹ́ kí gbogbo eléyìí kó yé gbogbo àwọn ọ̀dọ́ wípé ọ̀ṣàkà òṣoko nínú ìgbàgbọ́ hmm. ọlọ́run ò fẹ́ olúwa bíbélì jẹ́ kó yọ wípé ó ní gbà mí ní olúwa àti olùgbàlà rẹ kò ń ṣe wípé kó o gba jésù lénìí hmm. kó o dẹ́ṣẹ̀ lọ́la gba jésù lénìí dẹ́ṣẹ̀ lọ́la ó dẹ̀ níbi kan tó sọ níwọ̀n ọlọ́run ó ní pé nígbà tí èmi ń pè yín ẹ ò gbọ́ o ẹ ò dá mi lóhùn tó bá wá tó àsìkò tẹ́ ẹ wá nílò èmi fúnra lára mi màá wá wò yín ràn so kó o tó lè rí i pé ọlọ́run máa ṣe àánú fún ẹ̀dá ènìyàn á jẹ́ pé o ti ṣe tó yára rẹ wò ókè àwọn nǹkan tí mò ń ṣe tí ò dáa wàá wá tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run olúwa mo fẹ́ kí ìrìn àjò òní mi kó di ọ̀rọ̀ ìtàn ní ọ̀la. ọ̀rọ̀ ìtàn gidi ìtàn rere. gbogbo àwọn tá a rí lónìí àwọn kan máa sọ wípé à ọ̀nà ẹ̀bùrú tó bá gbọ̀nà báyìí mo lè di kíkan lóòótọ́ ni àmọ́ ẹ rántí o bẹ́ẹ̀ jẹ́ kó yà pé gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà gbogbo ohun tó ń dán òun kọ́ ni wúrà ṣé tá a bá fi àkókò sílẹ̀ pé ká sọ láti èní di ọ̀la mo mọ̀ pọ́lọ́run á ràn wá lọ́wọ́ àmọ́ kókó tí mo fẹ́ kí gbogbo àmọ̀ lónìí òun náà ni wípé ìpele tó wà yìí máa rántí ibi tó ti ń bọ̀ hmm. rántí ibi tó dé dẹ̀ máa wo ibi tó ń lọ tó o bá ti rántí nǹkan mẹ́ta yẹn wà á mọ̀ wípé ibi ìpele tó wà lọ́wọ́ yìí tó bá jẹ́ pé ìpele tó lè mú ẹ lọ sínú ògo ni wà á mọ̀ mm. tó bá jẹ́ pé ìpele tó máa dá ẹ padà ni wà á mọ̀ àmọ́ ohun tẹ́mi fẹ́ gbàládùn àfún ẹni wípé kó o yí padà nínú ọ̀nà tó rò pé kò tọ́ yẹn. Hmm. báwo ni ọ̀jọ̀gbọ́n ṣe máa mọ̀ pé ọ̀nà tí mò ń rìn yìí kò tọ́ ọ̀nà wo ni ọ̀dọ́ lè mọ̀ àti pé òbí gan pàápàá ṣe bí bíbélì náà ni pé yíyọ́ ni ẹsẹ̀ ọ̀dọ́ ń yọ́ tá bá sọ pé bíbélì jẹ́ ìpìlẹ̀ èèyàn òbí náà tún lè jẹ́ ìpìlẹ̀ èèyàn olówó làwọn òbí náà lè gbà kópa nínú ayé ọmọ tó fi máa jẹ́ tí ohun ẹ̀ fi máa di ohun ọ̀la. àkọ́kọ́ lọ́dọ̀ àwọn òbí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ òbí bó lọ ìyá mi lọ́rọ̀ lé ayé wọn àárọ̀ kùtù aago mẹ́rin péré báyìí wọ́n ti jí wọ́n ti gba bí ọjà wọn lọ. àwọn náà àṣà jẹun. bẹ́ẹ̀ ni a sọ pé wọn ò ní jẹun àmọ́ bíbélì sọ pé kọ́kọ́ ṣe tèmi ná hmm. gbogbo ohun ìtókù máa fi fún ọ. Hmm. ọ̀pọ̀lọpọ̀ ìdílé òde òní ni ò kì í ṣe ohun tá à ń pè ní àdúrà àárọ̀ hmm. because ohun tá a bá ń ṣe láti kékeré a máa yí ọmọ yẹn a máa wọnú ọmọ yẹn ọmọ yẹn á mọ̀ pé tó bá ti da aago mẹ́rin o dáàdì mi máa jí mọ́ èmi náà máa jí a máa lago a a máa ṣe àdúrà a máa yé a máa mọ̀. Ah, ẹ wò mo fowó àtọmọdé yín lẹ́nu níbi tẹ́ dé yẹn ṣe rí níbi tí evangelist sọ̀rọ̀ dé yẹn ó ní ọmọ mi ọmọ lóòkó ń ṣọmọ kékeré náà lọ títí bí ọmọ ọdún mẹ́fà ah, ọjọ́ kan mo bá dé tí bá ti dé ẹ mọ̀ àwọn alákọ̀wé tó bá ti ah mọ́mì wọ́n á ti sòyìnbó wọ́n á ti èyí tó máa fàyàlùhálù èyí tó máa pẹ́ẹ̀kì apẹ́ẹ̀kì àyìnkọ́ tara wárè àti máa jẹ́ àti máa pé bó ṣe lọ́jọ́ kan nìyẹn lọ́mọ yẹn bá ní ah ah mọ́mì òyìnbó ló fi ń sọ mọ́mì tẹ̀yin bá ti jáde lọ tẹ bá ti dé ẹ tí ẹ kì í gbàdúrà ẹ tó bá yẹ pọdọ girama ni tí tá bá ṣe kí girama báyìí tá bá ṣe wọlé báyìí girama kọ́kọ́ gbàdúrà fún wa náà wọn kọ́kọ́ gbàdúrà wọn forí balẹ̀ kan tó pín nǹkan fún àmúni ẹ ìyẹn ni mo wá fi ń pẹ́ ọ̀rọ̀ tẹ ẹ sọ lẹ́yìn pé hmm. nǹkan táwọn ọmọ yẹn bá ti rí láti kékeré. láti kékeré ó máa wà nú wọn ẹlẹ́ẹ̀kejì ni wípé irú ọ̀rẹ́ téèyàn wá ń bá rìn ó tún ṣe kókó ọ̀pọ̀lọpọ̀ yẹ́rẹ́ àwọn òbí àwọn tó máa ń sọ wípé alágẹmọ ti bímọ àìmọ́ jókòó sọ́wọ́ alágẹmọ mm. èmi á sọ níwọ̀nba wípé èmi ò kí ń gba òwe yẹn mọ́ra because òbí ò lè bímọ kó wá ní pé ìgbà tóun bímọ tòun tán ọmọ tóun wá ń gbọ̀nà ibi tí ò dáa lọ ó fẹ́ fi ọmọ yẹn lẹ̀ á jẹ́ pé òbí yẹn gangan fúnra lára ẹ̀ gan kò rìn ní ọ̀nà tó yẹ tó lè kọ́ ọmọ lọ́nà tó yẹ kó lè kọ́ ọmọ tó eh, ee eh, ó tán lẹ́nu báyìí ó kùn ní kùn ó kùn ní kùn rẹpẹtẹ rẹpẹtẹ mo lérò pé ẹ gbádùn ètò Ògo Ìgbàlà bó ṣe ń lọ lọ́jọ́ tòní ní ṣísẹ̀ǹtẹ̀lé bó tilẹ̀ jẹ́ pé à ń kásẹ̀ ètò ńlẹ̀ lọ́jọ́ tòní ní díẹ̀díẹ̀ a ò mà ní kásẹ̀ wọnú kú o a ò ní ká wọnú àrùn láṣẹ Èdùmàrè ọpẹ́ pàtàkì pàtàkì pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó ti ń ṣùgbà wa pàápàá jùlọ àwọn tó ń fún wa ní káàdì ìpè tá à ń tẹ̀ jíṣẹ́ sí àwọn tó ń gba ìbéèrè wa tí wọ́n ní pé ògo ìgbàlà tí ayọ̀ ń gbénú yìí o ó gbúdọ̀ máa lọ bó ṣe yẹ kó máa lọ akínyìn o akínyìn àgẹ̀yìn alùyìn lọ́gọ̀ ẹnu Reverend Canon Akínyẹmí Ọmọyájọwọ́ láti St Jude's Anglican Church ní Ọjọ́ta akínyìn ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹni Ọlọ́run mọ̀ láti ìjọ exox eternal sacred order náà àkíyín ẹ ṣé púpọ̀ a tún wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ wa tẹ ti ń tẹ̀ wá láago láti Lọ́kọ́jà láti Ìgbọ́kọ̀dá láti Àbújá láti Kòtònú ah àwọn kotonu ti ẹ ń pè mo kí yín o bó ṣe ń pè náà ni wọ́n ń send voice note ẹ ṣé ẹ ṣé ẹ ṣé gan bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń dáhùn sí ìbéèrè wa bá ṣe ní pé kẹ́ máa ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín a ní pé ìbéèrè wa fún tọ̀sẹ̀ yìí wòlíì Sámúẹ́lì nínú bíbélì Ọlọ́run rán sí ìdílé kan láti lọ yan ọba tuntun fún Ísírẹ́lì kí ni orúkọ ìdílé yẹn kí ni orúkọ ìdílé tí wòlíì Sámúẹ́lì lọ láti lọ yan ọba ta ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ yọ sí Sámúẹ́lì tí ẹbí ẹni ẹni tẹ́ máa lò rẹ́ o gẹ́gẹ́ bí ọba o ẹ fi òróró sí i lórí o ta ni ẹni yẹn kí ni orúkọ ẹ̀ ẹni tí ẹ̀mí mọ́ wá yàn gangan pé kán da òróró lé lórí ta ni ẹni náà kí ni orúkọ ẹ̀ nígbà tí wọ́n fẹ́ yan ọba yẹn tásìkò ẹ̀ tó yẹn níbo lẹni yẹn wà mo lérò pé yé wa wòlíì Samuel kí lorúkọ ìdílé tí Ọlọ́run rán sí tẹ́lẹ̀ ní àkọ́kọ́ tó kọ́kọ́ yọ sí Samuel ta ni ẹni tí ọba tọ́ sí níbo sì ló wà ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ nìkan pẹ̀lú orúkọ yín àti ibi tí ẹ wà níbi tí ẹ ti ń tẹ àtẹ̀jíṣẹ́ yẹn ẹ máa tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two four seven four nine two seven two zero eight zero two four seven four nine two seven two tàbẹ́yìn fẹ́ kàn sí ayọ̀ ń gbénú lórí ẹ̀rọ ayárabíàṣá social media handles wa ẹ lọ sórí instagram ayọ̀ ń gbénú underscore alága tàbí lórí facebook yetunde dùdùyẹmí ó yá kí lohun tẹ̀ ń ṣe lágbègbè tìyín nínú ìjọ yín èyí fẹ́ ká wá sínú ìjọ yín ká yín gbé ìsìn yín lárugẹ tàbí ẹ̀yin náà fẹ́ wá polówó ìsọjí yín títa gbangba àti tinú ilé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa bá a ṣe sọ lẹ́ǹkan yẹn bó ṣe ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán lọ́gán la máa gbé ẹ wo owó wa ọ̀gá ni lára rárárárá rárárárá à ń kásẹ̀lẹ̀ lọ́jọ́ tó ní kí tó kásẹ̀ ńlẹ̀ pátápátá lórí ètò ẹ jẹ́ kí evangelist wa kí wọ́n fún àwọn ọ̀dọ́ ládùúrà ní ṣókí. fún gbogbo àwọn ọ̀dọ́ tí à ń wò mí ní àkókò yìí mo wí pẹ̀lú àṣẹ ìpè hmm. gbogbo ìrìn àjò ọ̀dọ́ èyí tó ti wọ́ wá ní báyìí báyìí ọ̀run tún ṣe. àmín jésù. mo wí pẹ̀lú àṣẹ ìpè ìpele ibi tó wà lọ́wọ́lọ́wọ́ tó rò pé kò yí ọmọ mm. tó dàbí ẹni pọ́jọ́ ọ̀la rẹ ò lè da mm. ẹ̀mí mímọ́ tún ṣe. àmín. mo wá wí sínú ìyànjú ọjọ́ ọ̀la rẹ. Mm. bíbélì sọ ó yóò kọjá lọ síwájú wa òun yóò sọ bí wíwọ́ di títọ́ èmi wí ní àkókò yìí ìrìn àjò ọjọ́ ọ̀la rẹ ọ̀run gba ìṣàkóso láti wákàtí gbogbo ìdílé tó ti dàrú ẹ̀mí mímọ́ tún ṣe ọlọ́run wà pẹ̀lú yín jésù olúwa wa. àmín àmín àmín láṣẹ Olódùmarè kẹ́tù fúnra pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ ní gbogbo ìgbà ẹ má gbàgbé láti máa wo Ògo Ìgbàlà lójoojúmọ́ o láti ọjọ́ monday títí di sunday ní Ògo Ìgbàlà ní ìdágo méje ságo mẹ́jọ mẹ́jọ pàápàá jùlọ tí èmi ayọ̀ ń gbénú ní gbogbo ọjọ́ thursday láyọ̀ la fi máa pàdé o ó dìgbà